múṣẹ o láyé mi o múṣẹ o àtóbi jù wá múṣẹ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere kò sí múṣẹ o láyé mi o. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn. Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn o aráalé ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn èrò ọ̀nà a kí gbogbo ẹnì pátá tí wọ́n tún ti ń láǹfààní àti gbọ́ wa a kí onílé a kí olójò a kí bẹ́ẹ̀ ni èdè àdúgbò ni <laughs> Yorùbá ládùúgbò wa ní okun land lọ́hùn tọ́ba ti ọmọdé kìíní ẹ. ni ẹ. gbogbo gbẹ́rẹ́ ọlọ́kọ̀ àárín orí là ń rí ọ̀ọ́dẹ́fìlà kí la dé. bó ṣe gbànú lásìkò tá a wà yìí kí ló ṣẹlẹ̀ wọ́n yọ subsidy orí ẹ̀yìn ọyẹ́ ń bẹ́ ń ta. ok ọyẹ́ eh. eh, ṣé gbígbà ọyẹ́ náà ló. dídì tàdí yóò tí ì tó ni. ṣé gbígbà ọyẹ́ olóye ó dé fìlà. rárá. ọ̀tán ní ìsìn lèmi dé fìlà ní gbogbo ẹ̀ ló ṣe dáadáa lógún gẹ́gẹ́ ní gbogbo ẹ̀ ló kán tónítóní dáadáa yìí àwọn kan dé ni wọ́n gbá tàrí dé bí àtàrí n tá gbọ́dọ̀ dà pọ̀ ìwọ tó máa tó wí ìwọ tó wí. mo ní. ìfàtàlì mm, ṣàdúrà fún ọ ni ìfì wí kò kù fún ọ. wọn bá gbọ́ mi gbọ́ ah. nẹ́tíwọ̀kì ọ̀dà o nẹ́tíwọ̀kì ọ̀dà a ah, o ah, tó pààrọ̀ ìgò mo ń fúnra sí ọ. kí tí o sì ríran nù gòyí tó dúdú bí ìgò wẹ́dà yìí. mo ríran a. tó o ríran nù gòyí. ọ̀nà kan wọ́jà. abẹ́rẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ já mi. àpànàdà ni. já mi. èso bá ṣe kàwé ìròyìn láàárọ̀ inú. èso ìgòrè bí ìgò àbáṣà yìí já mi dákun. ìwé kan lè mọ̀ fún mi. n tó bá dénú wọn yọ sọ́bsidì ẹ̀ ni. wọn yọ sọ́bsidì. kí ni ìṣẹ̀lẹ̀ sí bọ̀bọ̀ yìí tí èsè kò ti ṣe yahoo gbogbo ẹ̀ sì á ṣe. Mm, torí màá mọ gbọ́ tí ọmọ òun kó torí pé ọmọ ọdún títí ń pè fàánù yẹn ojú ọ̀fun ni ah, ìwọ náà. <laughs> ọ̀rẹ́ wa èdè èmi ti dé. fẹ́mi alábí nísìnyí sábà á fi sí. bẹ́ẹ̀ tiẹ̀ ni o díùtì rẹ̀ ni mo bá bí láàárọ̀ mo bí mo ní wa ná kí ló dé tó yẹ pé èrò rì mí ní fàánúyànjú ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ rẹ̀ gẹ́gbà kọ́ ló ń sànú ẹ̀. kí wọ́n ní kí ni wọn kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ náà ló bá rí i pé oyè á ti dé tàdé bóyá oyè èmi rẹ̀ bóyá kanú àwa méjèèjì wà á kàn gbọ́ tó tàbí kó kọ àmọ́nà tètè máa bọ̀. ẹ ẹ gbàtọ́rọ̀ ọba yìí mọ́nu àní tó ọlọ́wọ́ bá mísà wọn pípù yìí. kò sì ní í gbé ìpè kò ní í gbé fóònù kò kọ́ọ̀lù máa play orin amanda <laughs> amanda tètè yes how are you a kú oríire they thought we couldn't do it hey. we did it hey, yeah, english. sọ̀rọ̀ pé mo sọ mo ní yọ ọ̀yọ́jú kìnìún jẹ. ó yọ o. ọ̀yọ́ jẹ o. ìyanu lolúwa ó yọ o. ọ̀yọ́ jẹ o. àwọn ìyọkúyọ gan ni o. àwọn ọmọ yẹn wá gbìyànjú. mẹ́ta la go wọn ka méjì. ẹ̀ẹ́ wọ́n pàkàn rẹ wọ́n pàkàn rẹ àbínú sórí bàtà kọ́kọ́ yẹ àwọn àkọ́kọ́ wò mo ní ọṣẹ ti yẹ wọn kíní lára you don see them finish ah, kò sí kókó àwọn gan àyà jíjà wọn fi gbá inú ìpòrúurú ọkàn wọn ti gbà àwọn indomie tóbi láyìn òní fi bá wa gbà àwa náà wà á kiri mọ́ wọn á kiri mọ́ wọn á kiri mọ́ wọn ojú òní tì yín o super eagles wọ́n rò pé lè ṣe ẹ ti ṣe bàbá kan tó bẹ̀rẹ̀ mo pè wọ́n kọ̀ọ̀kan ẹkúnlẹ̀ mo fàdúrà ràn wọ́n àdúrà wòlíì ń ṣiṣẹ́ agbára àdúrà bóòdù àdúrà olódodo ṣe ń ṣiṣẹ́ agbára mo dúpẹ́ pọ́lọ́hún wàá dójú àdúrà ti mm. wòlíì wọn ìyanu mm. ni olúwa. ìyanu ni kó tó di pa bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ni ẹnìkan pe àkíyèsí wa sí nǹkan kan tí ń lọ wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tọrọ nàìjíríà sì kà lára àti ẹ̀kọ́ àwọn ọmọ wa wọ́n ní kinní kan ń bẹ etí ó yẹ ká pe àkíyèsí ìjọba àti àwọn aláṣẹ sí hmm. pé wọ́n ní ẹ káàárọ̀ wọ́n ní báwo ni iṣẹ́ àti mọ̀lẹ́bí yín o hmm. wọ́n ní ọlọ́run ọba yóò máa ṣe amọ̀nà fún yín o hmm. bẹ́ẹ̀ ṣe ń ṣe akitiyan kílùú yìí ó lè da, ó hmm. ní ọlọ́run ọba o kò ní dá iná dá bùkátà yín o hmm. ó ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún wa hmm. ó náà ní ọ̀rọ̀ NIN issue o léyìí tí ọmọ tó bá fẹ́ ṣe jambu tí wọ́n ní tí ọba lọ ṣe NIN báyìí wọ́n ní kò ní rí fọ́ọ̀mù gbà bọ́ọ̀sì gba fọ́ọ̀mù kò wọ́n ò ní gbà padà lóye tó àṣẹ NIN bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ pé àìdí àìmọ̀mọ̀ dáa wọ́n ní àmọ́ ọ̀ sọ̀rọ̀ o bí ìgbà tíyàn bá fẹ́ gbé kẹ́tẹ́kẹ́tẹ́ gbojú ihò abẹ́rẹ́ kọjá hmm, hmm. bó ṣe rí nù hmm. fún ọmọ yìí láti gba NIN wọ́n ní ní àwọn sẹ́ńtà ti mẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò ṣiṣẹ́ dáadáa tàbí wọ́n mọ̀ tiẹ̀ ṣiṣẹ́ rárá ni wọ́n ní àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n máa sọ pé kò sí network ìgbà míì ó ní kò sí ná ìgbà míì ó ní kọ̀ǹpútà wọn ọ̀dẹ̀nu kọlẹ̀ wọ́n ní sẹ́ẹ̀ wáwọ́ tá a bá ní ká sọ àwọn tó wà ń bàdàn kan wọ́n lọ́wọ́ á burú jà ní new garage àtàwọn bo. àti ilẹ̀ Ìbàràpá zone. ok wọ́n ní ẹ wo ẹ lo ipò tẹ ẹ ní bẹ́ẹ̀ ṣe mọ́ sọ̀rọ̀ bí àwíṣẹ́ àwíṣẹ́ ti fún àfọ̀ṣẹ́ tọ̀rúnmìlà tẹ́ ẹ mọ́ lò lórí àjà balẹ̀ yìí pé ẹ wí kó tún ṣẹ bẹ́ẹ̀ pé káwọn aláṣẹ ẹ wo ẹ mọ̀ di ẹ̀ bí pé nǹkan kan ru àwọn ọmọ wa o àwọn ọmọ ọ̀ráyè rẹ́gísítà fún jambu tọ́ba yá nìsín jambu ó wà close tọ́ba close nìsín kí ló dé kí ló dé sẹ́fẹ́ tilẹ̀kùn máwọn ọmọ wa tí wọ́n fẹ́ kàwé ni ọjọ́ sì ń lọnu o torí náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tí wọ́n bá ti dé ọ́fíìsì NIN lójoojúmọ́ ni wọ́n níbi abá débẹ̀ báyìí wọn ò ní nǹkan míì ẹlòmíì ti tún lọ rèé kẹ́kọ̀ọ́ ti ń lọ sí study centers wọ́n ní wọn ò lè lọ ẹlòmíì ti ń lọ léèwé wọn ò lè lọ NIN ni wọ́n lọ rèé resume lọ́fíìsì wọn. ẹ̀yin ìjọba àtàláṣẹ ẹ̀yin náà ẹ̀yin náà lákùbí léèrè ọ̀rọ̀ hmm. mo rò pé àwọn àjọ tí ń fúnni ní NIN àwọn náà ní ṣé director general ni wọ́n ń lò àbí dàrẹ́tọ̀ lásán àbí kí ni wọ́n lò wọ́n ní olùdarí olùdarí aláṣẹ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wọn. kí ló ń ṣẹlẹ̀ ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí wọ́n fi irú iṣẹ́ tí Abọ́ládé kà é tí wọ́n fi ṣọwọ́ sí wa wọ́n etí wa máa ń fò ojú wa máa ń fò lọ́pọ̀ gbà ni torí pé lọ́pọ̀ gbà bá ti fẹ́ gorí afẹ́fẹ́ báyìí iṣẹ́ mẹ́sẹ̀gì NIN NIN NIN ní ìsìn ẹ ti rán àwọn ọmọ ní iṣẹ́ ọba odò ọba ni wọ́n gbà kọjá láti jíṣẹ́ ọba iṣẹ́ ọba ò ṣeé kọ̀ odò ọba kò ṣeé gbà kọjá kí ló ṣẹlẹ̀ bó ni kí wọ́n ṣe ṣe bàbá rí àgbàdo kí lápè lógì báwọn ọmọ òbámu NIN wá bí wọ́n ṣe rẹ́gísítà jambu wọn ìgbà tí wọ́n bá wá kùnà láti rẹ́gísítà jambu yìí àkáǹtì ta ni ká rìkọ́ọ̀dù lọ́ọ̀sì yẹn sí ni a fi ní ká béèrè o ogun kò sí ná kò sí íńtánẹ́ẹ̀tì kò sí jẹnẹrétọ̀ ṣé ṣòro àwọn ọmọ ló yẹ kó jẹ́ àwọn ọmọ tá à ń encourage kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ ṣe yahoo kí wọ́n mọ̀ ṣe gbẹ́kẹ́gbẹ́ kí wọ́n mọ̀ ṣe olówó nàbì kí wọ́n mọ̀ ṣe tọ̀hún kí wọ́n mọ̀ ṣe gbòógì olóró àwa ní kí ọ̀rẹ́ iléèwé nísìnyí wọ́n sì ṣe tán àti wá admission lọ ọ̀nà tí wọ́n tún fi ra admission tí wọ́n fi jókòó sí ìdánwò odò ogun. báwọn ọmọ ṣe tún jókòó fún sáà ẹ̀kọ́ mi nù. odò ogun odò ogun ogun láyé ni àmọ̀pá àwọn tọrọ ọkàn ó ti mọ̀ gbọ́ ní ìsìn ẹ tètè dìde bàbá múrú iṣẹ́ ìwà sórí afẹ́fẹ́ ó yẹ kí ẹ̀dì mọ̀ roll kí kí kí wọ́n mọ̀ béèrè béèrè lọ́wọ́ àwọn tá a fi ta kókó agbọ́nni agbọ́nni agbọ́nni ẹ̀ka sẹ́kọ̀ọ́ kan. jìnnìjìnnì ó ti bo àwọn èèyàn kan. mi gbọ́. jìnnìjìnnì ó ti bo àwọn èèyàn kan. ṣé mo ti sọ jù ni. àwọn kan tún sọ èmi ọmọ bóyá arọ ni o. ok. bóyá irọ́ ni o. ok. ẹyin ṣé kì í ṣe wípé wọ́n ní àwọn kan a sì tún máa gbẹ̀yìn wọ́n máa pe ọmọ pé ìwọ wá àbọ̀ ṣe ọba ti mówó báyìí wọ́n sọ ni o pé wọ́n ní wọ́n ní bó ṣe há gádígádí ẹ̀rọ akẹ́tì ọ̀lọ́ bá wọn mọ̀ pé sọ̀rọ̀ ara rẹ lọ́wọ́. wọ́n tún máa fa ọmọ ṣe jẹun you wan help yourself. heaven helps those who help eh, themselves. Eh, english. Eh, àni wọ́n mọ ọ bọ́sẹ̀ kù lè wáyé wọ́n sì bá ṣe. kódà pa àwọn níjọ́ tí ẹyin wọn bá ṣiṣẹ́ níjọ́ tí network bá ṣiṣẹ́ wọ́n ní wọ́n sọ pé ọ̀yá fowó kọ́lẹ̀ sí ẹ̀ka wọn come next week. ẹ. Eh? wọ́n sùn àwọn ní tẹ̀ bá fẹ́ kọ́ ya kíákíá. gbogbo ẹ̀ là wà ń gbọ́ gbogbo ẹ̀ là ń gbọ́. kọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Ah, ah ó jẹ́ bẹ́ẹ̀ o kọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ èmi máa wọn tèmi sọ́ra àwọn tí èmi mọ̀ ní new garage nia ní ọ́fíìsì tí wọ́n ti fún wọn èmi mà wọn èèyàn dáadáa gidi ń bẹ ọmọ jẹ́rìí èèyàn ah, aláwọn tèmi mọ̀. èèyàn sọ̀rọ̀ jẹ́rìí. mi gbọ́. yes má hmm? nígbàgbọ́ nú èèyàn hmm. èèyàn àbìdí yẹn. Ah, mo ti ṣẹnu ṣáàjì sí ah, Ma bínú ah. ma bínú eléyìí ní ti NIN Abọ́ládé jẹ́ ń tún pàkíyèsí mo sọ níjọ́ òní ọjọ́ nǹkan létí ẹ̀ mo di bí nàìjíríà yóò bá da àjùmọ̀ṣe gbogbo wa ni o mo tún ní bí nàìjíríà yóò bá tún da nídàkejì àjùmọ̀ṣe gbogbo wa ni o àjọ mú. a kò jọ ṣe náà ni. <laughs> sórí mo wá ń fi ọ̀rọ̀ ẹ̀yìn tráfíkì àárọ̀ kùtùkùtù tí ń dé pege ní bàbá ti yà lálà wa kálá ọ̀nà bíríìjì wa ti ń jà wọn hmm. ọ̀nà tí wọ́n ní ká máa gbà lọ́nà odò ọ̀nà eléwé bíríìjì odò ọ̀nà eléwé hmm. lẹ́gbẹ̀ẹ́ ilé epo adewap ọ̀nà tá à ń gbà látijọ́ yìí tó ń dípẹ́gẹ́ wọn ó yà láti ilé epo adewap kó lọ́nà àláwa kálá hmm. bàbá ti á yà ní sórí ní àti yàníà ilé epo adéwàpọ̀ gangan níbi tí gbogbo ẹni tí ń bọ̀ láti ẹlẹ́bù ni o kẹlúyọ̀lé ni o kíní kan tá a ti ń padà wọlé sí odò ọ̀nà eléwéhùn àwọn márùwá àwọn márùwá mọ̀ ti majority onímárùwá ẹ̀fà làsọ̀rọ̀ mi o kẹ́mọ́ ni ó kó apọ̀ gbogbo yín kọ́ àmọ́ majority onímàrúwa iṣẹ́ wọn ti dìsọnù ìpínlẹ̀ ọ̀yọ́ o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ rí sọ̀rọ̀ àwọn onímàrúwa o ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn o ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn o ọ̀pọ̀lọpọ̀ onímàrúwa tí wọ́n ń dálẹ̀ ní ojú pópónà èèmọ̀ ni o àdánwò ni o PMS tọ́mì Alhaji Akeem Gbadebo killer baba kila tọ́jẹ́ kanú executive tommy eh. ẹ lọ rèé bá àwọn onímàrúwa bóyá ẹ bá wọn ṣèpàdé ni iṣẹ́ ayé mi planet mi làwọn onímàrúwa ti wá ni ṣé planet mi ni àwọn onímàrúwa ni wọ́n ti wá sípínlẹ̀ ọ̀yọ́ ni iṣẹ́ wọn ọ̀dá lójú pópó o kì í ṣe gbogbo wọn o ọmọlúwàbí ṣẹ́kù díẹ̀ nù wọn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. bí ọ̀rọ̀ bá sì dà wọ́n pọ̀ tọ́rọ̀ bá dà wọ́n pọ̀ ìṣesí wọn ò ṣètò ọlọ́kadà. kò yẹ bí wọ́n bẹ́ẹ̀ bá jẹ̀bi báyìí wọ́n múra àjà <laughs> ní a <laughs> ẹ̀yin ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ traffic ìdínpinpin ọ̀pọ̀lọpọ̀ súnkẹrẹ fàkẹrẹ ojú pópó ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹjá filẹ̀ ìbàdàn ṣe case study iye tí àwọn onímàrúwá ń ṣe nínú ẹ̀ kò kéré onímàrúwá ni ó kúrò lójú òpó tí wọ́n lọ kọjú sí ọkọ̀ tí mọ̀ wọ́n ó sì di kì í ṣe gbogbo wọn ẹ má gbàgbé ẹ má fara sí o. kí ló dé tí wọ́n fi ń gun márúwá bí ìgbà tí wọ́n ń gun ọ̀kadà náà. ṣé bí àwọn ò lè dúró níbi àwọn onímọ́tò bá tó sí wọn ò ríra wọn nírìí mọ́tò ríra wọn bí wọ́n sì ríra wọn rí ọ̀kadà. onímárúwá ń da ojú pópónà rú ní ìpínlẹ̀ ọ̀yọ́ o ṣèjọba ò mọ̀ PMS ṣé ẹ̀ mọ̀ ni. Eh, eh, Eh, road safety federal okay sorry ọtí lórí ayélujára ẹnìkan eh. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mi ẹni ọ sọ ẹ lọ sí orí facebook page wa. read for me. ẹ lọ rèé wò ó wọ́n ní báyọ̀ hmm? abọ́ládé sọ fún ọ pé kọ́ mọ́ gbà àyàn gbọ́ wọ́n ní new garage tó ń gbẹ̀rí jẹun ọmọ àwọn sanwó kó tó gba ẹ̀ náà ẹ̀ ni. ẹnu mi àgòyà. mo ní ọmọ gbà àyàn gbọ́. Eh ìbínú ṣe rí ni eh, èmi ṣe máa àníyàn tèmi lèmi fi máa ń dá àwọn èèyàn tó kù mm. lára ọlọ́run kó ṣàánú ẹgbẹ́ ọkọ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀. sọ ti parí tó ní ti márùwá hùn. àwọn tí wọ́n wá jó ní márùwá tí wọ́n lọ blọọkì àti wọlé ilé epo adéwàpù tá ń gbà wọ́n ẹ lọ kó wọn kó ń pms bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ lọ kó wọn kó mẹ kẹsì kìlọ̀ fún wọn kí àwọn onímàrúwá ó kúò ní ẹnu ọ̀nà bẹ̀rùn ibẹ̀ ń wọ́n ṣe gáràjì màrúwá o bàbá sì wí tèrò-tèrò inú márùn àwọn ò sì mọ̀ buyàn ọ̀pọ̀lọpọ̀ èrò nu. Uh, iṣẹ́ bí èrò èrò anibire gbogbo èrò tó wà nù ọkọ̀. wà ní kí wọ́n hanra wọn lébùn. ibi tí wọ́n ń lọ lọ́kàn wọ́n ń jẹ́ lọ lọ́kàn wọ́n ọ̀pọ̀ fímọ́ ọ̀pọ̀ fímọ́ sáàgbé mi débi tí mò ń lọ. onítìrẹ́là eh, onímọ̀wá kan lálẹ́ tí mo ṣe bẹ̀bẹ̀ tán tí mò ń bọ̀ eh, mo wá gba ọ̀nà ìwà ẹ̀hún náà ni hold up ti wá ṣẹlẹ̀ onímọ̀wá kan bí wọ́n ti ń fà á yọ tí wọ́n lọ ń kọjú sí ọkọ̀ tí ń bọ̀ ọkàn lọ kọjú sí tírélà akóyọyọ kò wá lọ́nà lọ mọ́ ẹ̀gbẹ́ ibi tó yẹ kó há mọ́ ó ti dín penge onítìrélà akóyọyọ ti yẹ pápá pápá wá wo ní márùn-ún náà kó tó fàyọ la ti ń kìlọ̀ fún àwọn èrò náà ó sì mọ búyàn kí ni yín olówó olówó gbọ́tí sílẹ̀kùn fòlè ẹni mọ́tò sẹ́yìn nìkan lẹ́ẹ̀kẹ̀kẹ́ ní mọ́tò ni ẹ̀yìn ni aláàánú èrò onú márúwá ní búyàn wọn hmm. èrò onú márúwá ní búyàn ńgbà ọ̀gá wọn tí wọ́n tó wà lọ́wọ́ wà wọ́n sẹ́nu tírélà kó yọ̀yọ̀ wọ́n wá pariwo ẹ̀ wọ́n bá pọ̀ yé ẹ mọ̀ pawọ́ yé yé yé ẹ mọ̀ pawọ́. wọn ò fẹ́ kú. wọ́n tún bó ní tírélà oh my god abolade. nísìnyí hmm. gbogbo ìfáràtọ̀ yá kà fún yín ìwé náà lẹ ti gbọ́n ìwé kọ̀ọ̀kan ni wọ́n fi lé wa lọ́wọ́ hmm. láàárọ̀ yìí bó ṣe mọ́nu ẹ gbà wá bá a ṣe rí àfihàn ṣe situation ru wa ni ẹyin mega eh, juda mega praise wa yes. òrìpọ̀kù ọ̀túnla ni ọkọ̀ olórin kan tí wọn ò fi sí bí wọ́n ṣe ń polóhùn bí wọ́n ṣe ń polóhùn mú ọ̀gá. mi ò rorúkọ mi ń bẹ̀ ẹ má jẹ́ yáyé oúnjẹ mi gbé mi mọ́. orúkọ tèmi ní ìsíbẹ̀ àwòkọ olórin jùjú sùrà jù lèmi. jùjú irọ́ ṣe rárá o fuji tsunami lọ ọmọ ọkọ tẹ́lẹ̀. ẹ mo ti change. fuji tsunami. mo ti mo ń kọ́ pọ̀ ni. ẹ mo mọ ẹ bá mú mọ́ra. àárín kí wọ́n wá fi. wọ́n á pè wá o. ara ayé irọ́ wọ́n á pè wá bí olórin. àlọ́ gẹ́gẹ́ bí staff wọ́n á pè wá gẹ́gẹ́ bí olórin. àwa ń kọ kísà o. mo sì ń kọ yeye. àwa ń kọ yeye o. bòyélè ní gbèsòlò èmi lèmi ń kọ tẹ́rọ̀ o tẹ́nọ̀ o tẹ́rọ̀ kọ́ o tẹ́nọ̀ o tẹ́nọ̀ ló kọ èyí ń gbé lolo ọba ti kọ tẹ́rọ̀ àwọn èèyàn ọ̀họ́ ni o. organizer kí ló dé. ẹ ẹ bá tún ṣe ẹ fọwọ́ kọ awolade àti báyọ̀ síbẹ̀. àǹdí akínni band. Eh? awolade adébáyọ̀ adiawot. adiasurutu band. kẹwàá lọ dá surutu lẹ. <laughs> <laughs> ìní orin jésù. torí náà ẹ pàdé wa ní ah. ibi tá a pàtẹ sí liberty ní báyìí stadium liberty ní ọ̀túnla ni o ẹ mm. wà tètè dé mm. liberty ìpẹ́kún ní ìsìn àtàkàtà àti dípé nǹkan ayéfẹ́lẹ́ kè é pẹ́kún. ìpẹ́kún o ìpẹ́kún o ẹ pàdé wa. ẹ wá fọkàn yín balẹ̀ o mm. ètò ààbò tí ó gbópọn. ẹ kọrin ọpẹ́ sí ọlọ́run ọba <laughs> ẹ má wo bí ìta ṣe rí o. rárá yìnyín náà láà fi fa ọwọ́ ọlọ́run wálẹ̀. ká jẹ́ kí ọpẹ́ hmm. wa kọ́ mọ́ pọ̀ ju ìbéèrè wa lọ hmm. níwájú ọlọ́run tá a fẹ́ ṣe gbẹ̀ lọ. thank you. thank you. ajá balẹ̀. bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr briggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ junction ní mobile fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ lóríta apẹrin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹtẹ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. ìlú ìbàdàn tún ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́ jíjẹ́ mega press twenty twenty four ó dé. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yìnyín o àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé olè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣálẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwọn ìtẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fàd fáfúrẹ́ taiwo tọ́k tọ́pẹ́ ọlájẹ́ngbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrẹ̀ àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùnrin jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lọ́lùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọdún yìí ni o lórí pápá ìṣeré maimbo liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa aláṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. Ìpéyà City ẹlẹ́nu ṣóńṣó ní ọlọ́run olúfẹ́mi òní yóò ti máa tú àṣírí ogun gbogbo. ẹ̀yin ọba ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí ọ̀rẹ́ kò mọ̀ rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà àti mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ̀ á gbà kúrò níbi zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà aha ìjẹ́ ẹ ti gbọ́ o wípé ìjọba ìbílẹ̀ Akínyẹlé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Connect Global Resources and Services Limited ní káfí tó gbogbo ẹ̀yin olùgbé ìlú Ìbàdàn létí wípé àǹfààní láti ra ṣọ́ọ̀bù fún àwọn olókoòwò kéékèèké tàbí olókoòwò ńlá bí ilé ìtajà oògùn ìgbàlódé ti ṣí sílẹ̀ ní Moniya Shopping Complex báyìí àǹfààní tó wà ní ilé ìtajà yìí ni wípé ó wà ní ojú ọ̀nà àbálọ sí ilé iṣẹ́ ọkọ̀ ojú irin ti ìlú Ìbàdàn ó wà ní ojú títì kátàkárà ní agbègbè Moniya sì dára lọ́pọ̀lọpọ̀ àǹfààní ńlá ló ṣí sílẹ̀ yìí kékulé ó gbọ́ kó sọ fún toko kónílé gbọ́ kó sọ fàlejò láti jẹ ìgbádùn àǹfààní yìí tara ṣàṣà láti forúkọ sílẹ̀ àti láti gba fọ́ọ̀mù rẹ ní iléeṣẹ́ Connect Global Resources and Services Limited ẹ sì lè pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three two five two five seven three three tàbí zero nine zero three one five nine eight eight two nine oríire ńlá yóò gbọ́dọ̀ fò ọ́ o yára láti ra ṣọ́ọ̀bù rẹ lónìí lílọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbítọ́gbó kákáká alájà sílífàtú àlàrí sòtìyà àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́ nù nídẹ̀ra kàtó torira sílífàtú àlàrí ta bí ní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀gbọ́n kí ló tún kù ẹ̀ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisudoko ọmọ ìjàkan ìjàkan tí ń jà lọ́fà ńlẹ̀ ọ̀làlọ́mí ó ṣojú abẹ́rẹ́ ó ṣojú òkèni ó ṣojú láfàkalẹ̀ ó ṣojú agbélẹ̀ yàrá bí ayẹyẹ ètò òsìnkú òṣè lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálòde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹbí. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa sàn yókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá ti bọ́ rọrùn dé ní solar telecoms. ó yá gbé ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ. Johnson A Nigeria Enterprises àgbàyanu ilé ìtajà furniture ló kí gbogbo ẹ̀yin oníbàárà wa kó àmójúbà ọdún tuntun twenty twenty four ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe wọn ni lọ́dún twenty twenty four yìí oríṣiríṣi àràǹbádà furniture èyí tá n kó wọlé látòkè òkun àtàwọn tá a gbélé yìí ṣe gbogbo ẹ̀ ló tún ti wà ní sẹpẹ́ nílé ìtajà wa fún gbogbo ẹ̀yin tẹ́ nílò furniture fún ilé tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́tọ́ comfortable bed complete setting dining set kitchen cabinet as well as all kinds of interior decorations bákan náà tún làwọn office furnitures wà lóríṣiríṣi fún gbogbo iléeṣẹ́ ńlá náírà lọ ẹ kàn sí wa lónìí nílé ìtajà johnson air nigeria enterprises tó wà ní shop number aa eighteen to twenty railway shopping complex off alẹ́sẹ̀lọ́yẹ̀ market nìbàdàn àtẹ̀káwa tó wà ní shop number a eight to eleven railway shopping line by alalubosa junction ìyàgànkù railway crossing nìbàdàn ẹ sì má gbàgbé àti ṣí ẹ̀ka tuntun sílùú òṣogbo ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way beside oduwoye filling station ìgbọ̀nà area òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe zero seven zero six two two five two six four nine tàbí zero eight zero two three zero three zero five five zero àbẹ́ẹ̀gbọ́ irúfẹ́ fọ́nìṣọ̀ tẹ́ bá ń fẹ́ johnson air nigeria Agricultural Enterprises ní ẹ máa bọ̀ dìde tanimọ́lẹ̀. Ìbàdàn for Christ ọlọ́ṣẹ́ for Christ ọdún twenty twenty four yìí àwọn ní dákẹ́ nítorí pé ó di dandan kó o dìde bí àkété rẹ kó o sì máa rìn ní ọlọ́ṣẹ́ for Christ twenty twenty four yóò wà lágbára ńlá ọlọ́jọ́ márùn-ún níbi tí ọlọ́run ìgbé wòlíì ọ̀làgójú yóò ti mọ̀ fa ayógunlógún ènìyàn dìde kúrò ní ipò ilẹ̀ẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ jókòó pẹ̀lú ọmọ aládé ìgbésẹ̀ ìrìnsẹ̀ yìí ti gbé ayọ́gọ̀rọ̀ ènìyàn dìde àsìkò rẹ ti dé báyìí gbogbo ẹ̀yin olùgbé Ìbàdàn ó yẹ ẹ máa bọ̀ pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìlú ọlọ́ṣẹ́ ní CAC àgbàrọ̀ lọ́hùn ní ìgbani Power House of Peace District Peace Zone márùn-ún tó wà ní kìlómítà ten ìbàdàn lálùpẹ̀ ìwó town road ẹlẹ́sìngúdùgbù bus stop lọ́sẹ̀ ìbàdàn lára àwọn tí ọlọ́run ló lò ní. prọfẹ̀tà adégbọlá pásítọ̀ tèmítọ́pẹ́ bello pásítọ̀ bámigbọ́lá bọ̀ balábẹ̀ prọfẹ̀t fàgbèmí pásítọ̀ johnson ọ̀ládélé ni district pastor bàbá wa ẹni tí ọlọ́run àlàyé ti fi àṣẹ àti agbára fún prọfẹ̀t mi ọ̀làgúdú sọ́nà tó pretendent pizzo yóò máa sọ̀rọ̀ ìgbédìde sínú ayé gbogbo wa àkòrí la pè ní dìde bí àkété rẹ kí o sì máa rìn ọjọ́ monday twenty nine of january títí dọjọ́ friday second of february twenty twenty four ló máa wáyé láago mẹ́wàá lẹ́ nínú wa ni o o. ìránṣẹ́ for Christ twenty twenty four. ìgbẹ́nìdè rẹ ti dé o ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtìlé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílẹ̀ tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodrums alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ọ̀ bá sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe kọ́ tán tó fẹ́ wọn bọ́ ṣàkóso rẹ̀ wọ́n mọ̀ nípa ìjù òní ká kábàámọ̀ tó bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ gbàdékábánikọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n yìí sun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three Shrema Properties ìjólóòótọ́ àtọmọlúàbí. you are looking for a pathway to immigrate to Canada either as a student, investor, business visitor, professional, or skilled worker, or comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and NOA Aremu Court, Ashi Junction, Basharu Gas Road, Ibadan. Telephone zero zero eight one three three five four three eight two. Canadian temporary and permanent resident visas. Edu Consult is your sure bet ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí i mo tún wáá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí i mi lẹ́yìn ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. bí ẹni rere bá lọ gbogbo ìgbà la ó máa ṣe ìrántí àti ìdárò rẹ̀ ó ti pé ọdún kan báyìí tí bàbá wa Benjamin Ọlájíire Jẹ̀bútú ti lọ sùn nínú Olúwa ní gbogbo àwọn ẹbí lápapọ̀ la fi ń ṣe ìrántí rẹ̀ lónìí ẹni tó fa yé èso ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n twenty nine oṣù kìíní January ọdún twenty twenty three lẹ́ni ọdún mẹ́tàdínláàdọ́rin eighty seven years òní yìí gangan ló pé ọdún kan tó fa yé èso ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ bàbá wa Benjamin Ọlájíire Jẹ̀bútú ìwà rere nígbà ayé rẹ̀ ìfọkànsìn ìjẹ́lótìtọ́ àti bàbá rere tí gbogbo ẹbí lápapọ̀ la ò fi lè gbàgbé rẹ̀ o ilé ìjọ ìjọsìn ẹbí àtàrà lọ́rọ̀ rẹ wà lọ́kàn wa bàbá benjamin ọlájíire jẹ̀bútú túbọ̀ máa sùn láyà olùgbàlà rẹ títí di ọjọ́ àjíǹde níbi tí ìpèyà kò ní sí mọ́ afẹ́ o ṣùgbọ́n jésù fẹ́ ojú wa lọ benjamin ọlájíire jẹ̀bútú ó dàárọ̀ gbogbo ẹbí lápapọ̀ ló ń kéde. ẹ làwọn mímọ́ rọ́kùnkù kẹ̀kẹ́. juda mega praise twenty twenty four ó dé. bàbá mo wá ṣọpẹ́ o mo ju ènìyàn ó ṣe. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adelakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwẹ̀ tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fàd fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ngbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon january thirty ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé juda mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún a máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmì o. ó ti mú mi gbàgbé o. ajá balẹ̀. ok ẹ ṣe o àtìdé o àdé ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé wa ọlọ́run ò ní padà lẹ́yìn yín torí pé òun ni adúró ti ní lọ́jọ́ ogun bá le ìfẹ́tẹ́yìn náà wà ní sí Fresh FM Nàìjíríà léyìí tí olú iléeṣẹ́ rẹ̀ ń bẹ nìbàdàn lójúde olúyọ̀lé headquarters Fresh FM Nàìjíríà Ìbàdàn ló wà one oh five point nine òun náà ni ojúpọ̀nà wa ẹ jẹ́ kí a lọ sí orí Facebook o page Fresh FM one oh five point nine at fresh fm Ibadan. one oh five point nine at fresh fm Ibadan. ní àwọn nǹkan tí wọ́n kọ́ ránṣẹ́ sí wa níbẹ̀ orí kan orí méjì pàápàá jagbọ́ lórí ti NIN yẹn ẹnìkan ti kọ́kọ́ sọ pé àwọn kí Báyọ̀ àti Alhaji wọ́n ní a fẹ́ sọ fún Mr. Báyọ̀ pé kí wọ́n yé nígbàgbọ́ nínú èèyàn. ó sọ lẹ́ẹ̀kan. ìpè owó ni wọ́n ń gbà ní garaji. ẹ bẹ́ẹ̀ni okay pé owó ni ló fi gba NIN noted ẹnìkan náà ní láti onírèké ẹ lọ sí onírèké NIN office pé five thousand naira ni bí bẹ́ẹ̀ kọ́ o nílò NIN. five thousand owó kí ni. owó kí ó lè yá kíákíá. ok ṣé n tí wọ́n kọ sórí Facebook nìyẹn. ok. Ah, eh, wọ́n ní. Uh, uh, uh, uh, uh, uh, uh, uh, thanks for what you did on friday kí la ṣe níjọ́ friday <laughs> báyọ̀ ni wọ́n kí mu. bẹ́ẹ̀ ni lórí bẹbẹ lórí bẹbẹ ah, <laughs> ah ok lórí bẹbẹ extra nu. dẹ́mi hmm. ọ̀kadà kankan ah, ẹnìkan ní kásámù ẹ̀yàn tó bá ti ń gun ọ̀kadà àtọ́nímáwá gẹ́gẹ́ bí coronavirus tàsìkò yìí. ah ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ kí ṣe gbogbo wọn. wọn làwọn ní ká máa bá ṣe deal pẹ̀lú wọn. ok pé endemic ó endemic english english. Eh? english pé ìṣe àwọn oníbàárùwà kan àtọlọ́kadà kan hmm. ìṣe búkú wọn wà ó ti dàbí àjàkálẹ̀ ọlọ́run kó ṣàánú. ẹ wo ẹ ṣáàjà amúdí ẹ bá ń ká mójúkó bẹ́ẹ̀ náà ni. já lọ rí karòyìn. ẹ já lọ karòyìn. ẹ̀yin àìsí ààbò nílẹ̀ yorùbá ojú oorun ló ká àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́pàá mọ́ o àmọ̀tẹ́kùn àti ọlọ́pàá ń tòògbé tí ìjínigbé pamọ́ àtàwọn iṣẹ́ burúkú àwọn oníṣẹ́ ibi ń lọ lọ́wọ́ nílẹ̀ yorùbá èèmọ̀ abọ́ládé ṣe ń kà á ṣe ń kà á ok ojú ìwé ìkẹta ìwé ìròyìn punch fún ti ọ̀rọ̀ òní wọ́n ní látàrí àwọn ìṣẹ̀lẹ̀ gbẹnután kàhárù tí ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí pàápàá lẹ́ka ààbò ní nàìjíríà wọ́n wá yà á sọ́tọ̀ pé ẹ wo ilẹ̀ yorùbá fún àpẹẹrẹ tá à ń pè ní south west of nigeria àwọn agbègbè tí ń bẹ nílẹ̀ káàrọ̀ àjíire bí wọ́n ní inú ewu inú páàhé òun náà ni wọ́n ń gbé báyìí wọ́n ní fàpẹrẹ ńbẹ́ ti gbọ́ pẹ́ni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹkùn tìpínlẹ̀ Èkó chairman PDP Èkó chapter ọ̀gbẹ́ni Philip Ivoji oníyanjígbé òun àtàwọn mẹ́sàn-án míì tí wọ́n rìnrìn àjò lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìbàdàn sí èkó làwọn ajínigbé pamọ́ béèrè fowó ní ọ́n dàbù wọn kó wọn torí wọn bọ́gbó dàsìkò yìí elédùmarè nìkan lọ́mọ bí wọ́n mórí mulẹ̀ sí. wọ́n ní àwọn tíṣẹ̀lẹ̀ ìjínigbé pamọ́ tó sì ń ṣẹlẹ̀ sí ní ilẹ̀ yorùbá yìí lápá bíi àwáwà yìí wọ́n ní ọ̀pọ̀ rẹ̀ òun náà ni ìwé ìròyìn kì í gbé o tójú oníròyìn kì í tó o hmm. tí wọ́n kàn rọra lọ sanwó ìdáǹdè láti gba àwọn èèyàn wọn kò ní wọn ò bá sẹnu fẹ́ mú èyí tá a gbọ́ la gbọ́ ọ̀pọ̀ èyí tá a gbọ́ ọjẹ́ lọ bẹ́ẹ̀ n tí ọkọ̀ sínú ìwé ìròyìn punch tí mo ń kà bẹ́ẹ̀ ń tọ́ sì kàn òun lọ́mọ̀ o wọ́n ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò gbàgbé bẹ́ẹ̀ gbàgbé bẹ́ẹ̀ rántí pé ìwé ìròyìn gbé wípé ìpàdé àwọn tọ́rọ̀ kàn ní inú ẹgbẹ́ PDP lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé gbàlejò wọn ní ẹkùn ilẹ̀ yorùbá níjọ́ òní ó ní alága pdp ìpínlẹ̀ èkó lọ́wọ́ o tó sì ń padà sílé tí ò wá délé ó ń roko kòdóko ó tó koròkò dóko òrókò tó o ní tí wọ́n kọ sínú ìwé ìròyìn fún tòró òní ni mò ń kà ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìbàdàn sí èkó òun náà nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ń lọ ń lọ ń lọ ń gbọ́ ó dé ògiri òun náà ni wọ́n ní àwọn àtìláàbí ni wọ́n yọ sí i ni wọ́n sì palẹ̀ tó ń ta àwọn mẹ́sàn-án míì ni wọ́n palẹ̀ wọn mọ́ wọ́n ní ṣẹ́ẹ̀sì rántí ṣẹ́ẹ̀gbàgbé ṣẹ́ẹ̀gbàgbé ṣẹ́ẹ̀rántí wípé ńgbà tí ń bẹ láyé tí ń bẹ láàyè Elédùmarè kó dákun mí ìpẹ́ bó kò lójú ẹ̀ arákùnrin Rótìmí Akérédolú tí ó jẹ́ alága àwọn gómìnà ilẹ̀ Yorùbá gómìnà ìpínlẹ̀ Ondo nígbà kan tó ti rèwàlẹ̀ àṣà wọ́n ní sẹ́ mọ̀ pé ó kéékèèké yán yán yán yán yán yán yán gbogbogbogbogbogbo pé ètò ààbò nílẹ̀ Yorùbá ń fi àmójútó tó sì jẹ́ pé Akérédolú gan bẹ lára àwọn gómìnà ìpínlẹ̀ tó ṣàmúlò ikọ̀ àmọ̀tẹ́kùn jù ó ṣàmúlò rẹ̀ láti mójútó ètò ààbò bó tiẹ̀ jẹ́ pé kò padà dẹrùn náà lápá abẹ́hùn títí ẹlẹ́mìí fi gbà á wọ́n ní síbẹ̀ náà ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé ní ọdún 2020 bí ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn òun náà ni wọ́n ṣàgbékalẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn tó sì jẹ́ pé látìgbà ọ̀hún òun náà láti rò pé òpin dé bá iṣẹ́ burúkú ọwọ́ àwọn ajínigbé pamọ́ àtàwọn karambání ọ̀daràn tí ń dàlú láàmú nílẹ̀ yìí àmọ́ títí di àsìkò yìí lóòótọ́ adìẹ ikọ̀ àmọ̀tẹ́kùn làágùn àmọ́ ìyí ara rẹ̀ tọ́pọ̀ pé ti mú bò ó kò jẹ́ á rí oríṣiríṣi ìlàkàkà wọn wọ́n ní lásìkò tá a wá ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìwà ọ̀daràn wá ń pelemọ sí nílẹ̀ Yorùbá bíi kàsí nǹkan pàápàá jùlọ ìjínigbé pamọ́ káfẹ́rìn ìrìn àjò kẹ́ni ó to kòròkòdó kòrókòtó wọ́n ní tẹnu lọ́lọ́ yìí ó ti wá fẹ́ la tanbọ́gi wọ́n ní ìròyìn àgbọ́sọgbánu gbéèyàn gbéèyàn ojoojúmọ́ nílẹ̀ Yorùbá wọ́n ní ó ti wádìí ti ń kọ àwọn ará àwa ará lápá bíi àwáyé tó ti ń kọ wá lóminú fún ìdí èyí oníròyìn tó kọ ìwé ìròyìn Punch abala ojú ìwé kẹta tí mò ń kà yìí òun ló wá wádìí kí ní ń ṣẹlẹ̀ gan-an lọ wọ́n ní àwọn tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ilẹ̀ Yorùbá ń sọ pé ó dàbí pé ó dàbí pé àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ọlọ́pàá tó tó ó dàbẹ́ pé wọ́n ti ń sùn o bẹ́ẹ̀ ló dàbẹ́ pé ikọ̀ àmọ̀tẹ́kùn náà ti ń tòògbé torí pé iṣẹ́ wọn ọ̀sà prápra kankan mọ́ láti dóòlà ọmọ Nàìjíríà ti ń bẹ ní ilẹ̀ káàárọ̀ àjíire kúrò lọ́wọ́ àwọn atiláwí ìròyìn yẹn tí ó ń wò sàn bí ẹni ìpòrúurú ọkàn mú níbẹ̀ lójú ìwé ìkẹta ìwé ìròyìn punch fún tòní àmọ̀tẹ́kùn àti iléeṣẹ́ ọlọ́pàá ń tòògbé lọ́wọ́ ńgbà táwọn ajínigbé pamọ́ tí wọ́n ń ṣòro bí agbọ́n nílẹ̀ yorùbá ẹ lọ gba balance tí mo kà wọ́n ṣẹ́kù. all right ẹ jẹ́ ká tó ka eléyìí náà o ọ̀fẹ́ farapẹ́ tó jọmọ́ ètò ààbò gómìnà Uzodinma ó ti sọ̀rọ̀ jáde báyìí wípé agbára àwọn gómìnà gómìnà kò lè ká o láti ní ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá fún ti ara wọn o pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń sọ wípé ó yẹ kí òfin orílẹ̀-èdè nàìjíríà kó fààyè gba àwọn ìpínlẹ̀ láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá tiwọn báyìí kí wọ́n máa wà pẹ̀lú àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ láti jọ ṣiṣẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ni ló sọ̀rọ̀ wípé eléyìí kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ bá kàn pariwo títí òfútù fẹ́tẹ̀ ní wọ́n pàpà já sí o orí ẹ̀rọ móhùnmáwòrán kan ní ìlú Àbújá òní wọ́n ti ń fi ọ̀rọ̀ jomitú ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ní ọjọ́ ìsinmi ti àná Hope Uzodinma ni ló sọ pé nǹkan tá a nílò báyìí ní àjọṣepọ̀ èyí tó nítumọ̀ láàrin àwọn ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà torí pé ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ti ìpínlẹ̀ nìkan tó lè dàyàkọ Senator Hope Uzodinma lẹ́yìn tí ó jẹ́ pé òun ni alága àwọn gómìnà gómìnà tó wá láti apá ìlà oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà ó ní South East Governors Forum ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe é rí bá a bá ń sọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀wọ́n gógó láti dàyàkọ kò sì sí ìpínlẹ̀ kan tó lè fọ́ sọ̀yà pé orí òun gbé àyà òun gbà á láti dàyàkọ owó tí wọ́n fi ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó sọ pé ọ̀rọ̀ ètò ààbò ọmọ wọn gógó owó tabua ni a fi gbọ́ bùkátà ọ̀rọ̀ ètò ààbò láti ìjọba kan dé ìjọba míì ó nígbà táwọn ẹ̀ bá ń sọ pé apá kún àwọn gómìnà ó ló mọ̀ wípé nítòótọ́ apá kún wọn ó ní àmọ́ láì sí àjọṣepọ̀ àti àtìlẹyìn ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kò lè ṣeé ṣe o ẹ wo gbogbo ẹ̀ yọ́bọ́gẹ́ ìnìyàn yọ́ pàpà wá já sí o ó ní ìdí tá a fi gbọ́dọ̀ jọ ṣe àṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ní orílẹ̀‐èdè ó náà ni pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ń bẹ tó jẹ́ pé ọrọ̀ ajé wọn ó rò hàn gógó tí wọn ò tún lè yọ nǹkan kankan pé ọ̀rọ̀ ilé la fẹ́ fi gbọ́ bùkátà lórí ètò ti níní ọlọ́pàá ìpínlẹ̀ oníkódàpá ìjọba àpapọ̀ gan náà lè ti wọ́n mọ̀ wípé àwọn fijilantè kan ń bẹ tí à ń lò láàrin ìlú káàkiri ó dìgbà mélòó tá a rí nǹkan kan tí wọ́n dà sí ọ̀dọ̀ apá abẹ́hùn wọn ni àwa ń sọ pa state police ó ní ẹ̀wò ó lè ṣiṣẹ́ o tó bá jẹ́ pé agbára àwọn ìpínlẹ̀ ọba lè ka ni o ó ní tàbá à ń sọ̀rọ̀ ń pa pé ká ní ìjọba true federalism gangan lè tí yóò jẹ́ ìjọba tí gbogbo ata ti ń kòǹgbẹ́ rẹ̀ ó ní àwàdà kan ní tá à ń sọ èyí è ṣàwàdà ó ní mo ti ń sọ̀rọ̀ yìí gan-an báyìí ọ̀pọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ wò ó wọn ò lè ríjọba ṣe láì gba owó látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ẹ̀ wá tó ń dábàá pé kí wọ́n ní ọlọ́pàá àpilẹ̀ níbo wọn ó ti rí owó tí wọ́n fi gbọ́ bùkátà rẹ̀ kódà nígbà tó tún sọ̀rọ̀ tó tẹ̀síwájú lórí àwọn abala kan tí wọ́n gbé kó tọ́jẹ́ ọ́fíìsì báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ìgbòkèdò ọkọ̀ òfurufú wá sí ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ imo ò ní ẹ má dá wọn lóhùn àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n fìdí rẹmi nínú ìbò tí ọ̀rọ̀ wọ́n mú èèyàn ọ̀sà wà nǹkan ṣe ó ní dànìdànì bá wọn lágbàlagbà kékeré hmm. ní ti bá wọn lọ hmm. ó ní bí wọn ti ṣe nù tí wọn fi fìdí rẹmi wọn tún kò sí náà nù ẹnu ẹ lẹwà ó pù sọdínmà tó fi dá wọn lóhùn. Hmm. Mali Burkina Faso Niger ti sọ pé àwọn ọ̀sẹ́gbẹ́ mọ́ àwọn ò sí ECOWAS mọ́ o ECOWAS sì ni àwọn ò tí ì rí wọn ò sẹ́gbẹ́ mọ́ a ò tí ì rí gbà o ọmọ ẹgbẹ́ wa ni wọ́n a sì jọ wà ìròyìn ń pé ọ̀rọ̀ tí ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ wá gbọ́ ọmọ Áfíríkà àwọn àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta sì rèé ológun ní darí wọn ológun ní darí wọn ìròyìn ọ̀rẹ́ o mi ò ṣe kọ́. orílẹ̀-èdè Burkina Faso Mali àti Niger Republic ni wọ́n ti kéde lánàá ọjọ́ àìkú Sunday pé àwọn ti kú ò nínú àjọ tí ń ṣàṣepọ̀ okòòwò tóun tìrẹ́pọ̀ tẹ̀síwájú nílẹ̀ adúláwọ̀ àjọ Economic Community of West African States tá a mọ̀ sí ECOWAS àwọn òṣègbè wọn mọ́ orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ bá ń tẹ̀lé ọ̀rọ̀ tí ń lọ lágbàáyé orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ ń wọ́n ń bẹ lábẹ́ ìṣàkóso àwọn oníkakí ìjọba ológun lórílẹ̀-èdè kówó àwọn ni o àwọn orílẹ̀-èdè yìí sọ pé nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ni wọ́n ti sọ pé ẹ̀yin ará nílẹ̀ áfíríkà àti àgbáyé èyí ni láti fi tó yín létí o wípé àwa ò ṣẹgbẹ́ wọn mọ́ o ẹgbẹ́ ecowas tí wọ́n pa wọ́n ń ṣàṣepọ̀ nílẹ̀ adúláwọ̀ àti kú ká sì mọ́ pàdé mọ́ ni láìsí ikú àti àrùn ìdí abá tí a fi kú ò nínú ẹgbẹ́ ọ̀hún ni pé àwọn ará nínú ECOWAS ti ń ṣayé bá ṣe báyé báwọn baba ńlá baba wa tó fìdí tí wọ́n tẹ̀dó àjọ ECOWAS orí ìpìlẹ̀ tí wọ́n fi lélẹ̀ kọ́ làwọn tí ń bẹ́nu ECOWAS ni wọ́n ń tọ̀ báyìí wọ́n tọ́ mọ́ fún ìdí èyí kò lè mọ jáwájẹ ká sọ pé ó wa àwa ti kú ò lójúpọ̀nà wọn kí àwọn náà ó sì mọ bá tiẹ̀ lọ lọ́gán ní ìfèsì sí ìkéde yìí àjọ ECOWAS yá fi àtẹ̀jáde kan síta wọ́n fi àtẹ̀jáde síta pé ẹ̀yin ará ní orílẹ̀-èdè adúláwọ̀ àti ní àgbáyé èyí ni láti fi tó yín létí pé agbọ́ ni o àgbà ìkéde àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta Mali Burkina Faso àti Niger Republic pé àwọn ọ̀sẹ́gbẹ́ wa mọ́ ààrí ìwé kankan gbà tí wọ́n kọ sí a tààrà láti fi tó wa létí pé àwọn ò ṣe ẹgbẹ́ mọ́ fún ìdí èyí àwa sì rí wọn o nírí pé ojúlówó pọ́nbéré ọmọ ẹgbẹ́ wa ni wọ́n lásìkò tí àwa ń sọ̀rọ̀ yìí o padà sí ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí ròyìn wọn tọ́wọ́nú ìwé ìròyìn lóòrọ̀ yìí wọ́n ní lánàá gangan tí í ṣe ọjọ́ àìkú Sunday òun náà ni àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta lábẹ́ ìjọba ológun ni wọ́n ti sọ̀rọ̀ láti olú ìlú ilẹ̀ kówa fapẹ̀rẹ̀ Ouagadougou Bamako àti Niamey òun náà ni olú ìlú àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀gá ológun tí ń ṣèjọba ológun lé wọn lórí lásìkò ni wọ́n sì kéde bẹ́ẹ̀ láti olú ìlú kówó àwọn pé àwọn ò sí nínú ECOWAS mọ́ lára ìdí pàtàkì tí wọ́n fi tí wọ́n fi ṣe àwíjàre kíkúrò lẹ́gbẹ́ ECOWAS ni pé àjọ ECOWAS ti dàbí owó tó ní ọ̀gángán mú fún àwọn wọ́n ti dàbí ìnilára fún àwọn fún ìdí èyí àìbáni tan káfara ẹni tan ya àwọn ò ṣe mọ́ torí pé àjọ ECOWAS ti fẹ́ fa àwọn ní tan ya lẹ́sùpá àjọ tan ìròyìn ẹni pé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o ẹ jẹ́ ká wà ní rẹ́pọ̀ o ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. ẹgbẹ́ ìròyìn eléyìí máa ń bẹ èyí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọsọ láàrin ẹgbẹ́ labour àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ ẹlẹ́ni mẹ́ta kan igun mẹ́ta tí wọ́n gbé kalẹ̀ tí ó jíròrò lórí owó oṣù tó kéré jùlọ náà ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ààrẹ bọ́lá tinubu ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí wọ́n ní ọ̀la gangan ni wọ́n fi lọ́lẹ̀ wọ́n buwọ́lù ni pé igun mẹ́ta èyí wọ́n jọmọ jíròrò yìí kí ìjókòó wọn kó bẹ̀rẹ̀ lẹ́yìn òsọ́kà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà Senator George Akume iná ni ó fi ìwé ọ̀hún sọwọ́ sí àwọn ìgbìmọ̀ ọ̀hún wípé ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tó bá ti di ní ọ̀la yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní wọ́n sọ pé àwọn tó jẹ́ ọkọ̀ ìrìnnà ni wọ́n pèsè rẹ̀ fún àwọn tó fẹ́ wá láti ṣe ìpàdé yìí tó ti di ní ọ̀la wọ́n ní ọkọ̀ yìí ìní ó dúró sí ẹnu géètì ti Aso ní ètí ọmọ gbé wọn wá sí ibùjókòó tí wọ́n ti ṣe ìpàdé nígbà tí wọ́n bi òun léèrè ẹnìkan láti igun ẹgbẹ́ Nigeria Labour Congress wọ́n sọ̀rọ̀ wípé ní tòótọ́ àwọn ti gba ìwé tí wọ́n fi pe àwọn sí ìpàdé pé kọ́lọ́run jẹ́ káwọn orí ọ̀rọ̀ náà sọ ìlókù báyìí. Abọ́ládé. Yes ẹnìkan sọ̀rọ̀ látòǹdó ni akérèdọ́lù ti fàmì òróró yàn mí gẹ́gẹ́ bí ẹni tí ó gbapò lọ́wọ́ rẹ̀ kí bàbá ó tó kú o bàbá sọ̀rọ̀ sílẹ̀ o ta lẹni ọ̀hún kì í ṣe gómìnà ṣé ipò wọn àti abọ́sọ́wọ́ ayé dàtí wa. kì í ṣe òun ló sọ̀rọ̀ yìí ìgbọ́ òun kọ́ ló sọ̀rọ̀ ṣùgbọ́n ayédè ti wá ó ti gba ipò òun tẹ́ni ló ń fẹ́ gbà. ẹni wọn à sọ pé èmi ni anointed akérèdọ́lù. àkọ́yé kí nǹkan kan mi ọ̀rá wọ̀ láàrin. a lè sọ ẹ bá lè lékún ilé ìdààmú. bí bóńtàn bá bọ́ sí ìròyìn tó fẹ́ kàn mú un péré ni tóńtàn bá pàpà bọ́ sípò gómìnà ọwọ́ ayédè tiwa ló ti gbà kí wa akérèdọ́lù. ok èmi ò ṣèṣe lórí kò jẹ́ ẹ mọ bó ṣe rí ìròyìn mo fẹ́ kà. rárá asáṣe làákàyè rí la fi gbé bọ́yọ̀ náà lálàá ni bọ́yọ̀ orí ni àbí ẹ̀ wo sẹ́kùn. bó jojú ran náà. ó jojú ran bàbá jẹ́ pé bẹ́ẹ̀ ni àjẹ́ pé kì í sọ wá Akérédolú ló ti gbà <laughs> ọwọ́ ayédè àti wà ni. alágọ̀ alágọ̀ ege alágọ̀. ẹ jẹ́ àkàwò káwò ní ìpalẹ̀mọ́ fún ètò òdìbò gómìnà tí ń kalẹ̀kùn gbàngbàn ní ìpínlẹ̀ Ondo bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná ètò ẹ̀náwó ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Wálé Akíntẹ̀rínwá ẹ̀yin ará londo bí àbá porúkọ ọ̀hún dáadáa ẹ jẹ́ àmọ́ pípé rẹ̀ o Akíntẹ̀rínwá ọ̀gbẹ́ni Wálé Akíntẹ̀rínwá ti kéde o ó ní òun ní gómìnà tí ó kàn nínú ètò ìdìbò eléyìí tí òun dì ní ìpínlẹ̀ Ondo Akíntẹ̀rínwá yìí sọ̀rọ̀ ó ní ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ọlọ́run tí èèyàn ń pè jẹ́rìí irọ́ ó ní gómìnà Rotimi Akeredolu òun náà ló ti fi àmì òróró ó ti fi yan òun tí aago òun sì kún àkúwọ́n sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó tẹ̀sẹ̀ bọ bàtà tó bá bọ́lẹ̀ láì tiẹ̀ mọ̀ pé ikú òun náà ni yọ padà gbé gómìnà Akérédolú kúrò lórípò kó tó di wípé ó gbẹ̀mí-mì ó ní nínú ọ̀rọ̀ tóun àti ẹjọ́ sọ́ngbà tí ń bẹ lórílẹ̀ àlàyé ní màá sọ fún un you are the next governor of this state mm -hmm. you are the next governor of this state fún ìdí èyí lọ́mọ gbáradì lọ́mọ gear up lọ́mọ gear up lọ́mọ gear up Fun ipò yìí àwọn eh, ni ọ̀gbẹ́ni wale. tó sọ̀rọ̀ yìí ó ní fún ìdí èyí ẹ̀yìn kò sí ṣíṣe kò sáìṣe òun náà ó mọ lọ́bì lọ́kòkó gbọ̀túngbòsì òun ó ṣiṣẹ́ tọ́ láti rí i pé mm. àjọsọpọ̀ ọ̀rọ̀ òun àti gómìnà oh, tẹ́lẹ̀ tó ti dolóògbé pé ó padà mú yes lágbára lọ́wọ́ Elédùmarè ńgbà tí wọ́n wà ń bi pé déètì ọjọ́ wo ni ẹjọ́ sọ̀rọ̀ ó ní wọ́n ní kò pé ẹ ẹ ẹ ẹja ajá mi lórí ẹ̀ mo sábà pé àjọ sọ̀rọ̀ ó sì gbàdúrà fún mi ó ní mm, mm, mo mọ̀ pé ó ń wù ọ́ láti tẹsẹ̀ bọ́ bàtà yóò sì ṣe é ṣe fún ọ hmm. wọ́n ní yàtọ̀ sí eléyìí gómìnà Akérèdọ́lù gan tún sọ fáwọn míì tí wọ́n jẹ́ olùkú lágbo òṣèlú fún wípé lámọrin o kóhùn mọ yẹ o <laughs> àwọn lọ́wọ́ sọ̀rọ̀ sílẹ̀ kó tó lọ <laughs> ọlọ́run ṣàánú ẹ̀jẹ̀ á lọ́hùn. ajá balẹ̀. Ah, ọ̀rẹ́ wa ọkẹ́ ìjánu búrẹ́dì ni. kẹjá sí ọbẹ̀ ìjáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé ìwọ náà jẹ́ tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni ti fortune bite bọ́ sunday bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mọ̀kẹ́ adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sì léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn arch camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà. ṣèbí nítorí gbogbo ọmọ ológun pátá etí yín mélòó ọ̀nà àbáyọ kan òsínfẹ́ni tí ò lè gbàdúrà ìdí rèé tí ìjọ CAC òkèyìnlógo district headquarters number one oyalami street agbájé bus stop off oríta challenge ìbàdàn kí pé gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára a week long fire revival tí yóò bẹ̀rẹ̀ ní monday january twenty nine sí sunday february four twenty twenty four láago márùn-ún àbọ̀ ọ̀rọ̀lẹ̀ lójoojúmọ́ làdúrà gbẹ́rọ́ ti máa fọ́n májẹ̀mú nínú gbàgàsọ́jí ńlá wa fún gbogbo ẹni tó gbàgbọ́ nínú kúpe orúkọ jésù tí àkórí rẹ̀ ń the new covenant episode three ìyípadà májẹ̀mú ẹ̀kẹ́t àtàrú rẹ̀. wọ́n pàdé jésù oníṣẹ́ ìyanu nígbà tí ó máa lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi evangelist j o adéyẹrí evangelist kehinde emmanuel evangelist o adékọ̀yà pastor t o ọlálẹ́kan first minister pastor sam daramola pastor j s adigun adamosigba dcc superintendent pastor m o ọláọ̀rẹ́ district superintendent olórin ẹ̀mí níkẹ́ wonder everlasting praise team olùgbàlejò ni màmá wa prophetess d o afọlábí wòlíì àgbáyé ni lóbìnrin àti ajínrere obìnrin cac worldwide zero seven zero three one eight three four four one three renew covenant episode three májẹ̀mú pé màmá wòlíì yọ fọ ìpè agbára lórí rẹ̀ nínú àdúrà yìí lórúkọ Jésù. Eh, bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn òbùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr biggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọ̀rẹ́ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá lóríta pẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ àsunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjà ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. àwáyé má ṣẹnìkan lóore èèyàn lásán àjọ ẹlẹ́yinjú àánú ni aka foundation tún ti gbéṣẹ́ olóore dé o fún fún gbogbo òbí àtàlágbàtọ́ tó kù díẹ̀ káàtó fún nírú àkókò bíi irú èyí ẹ má wulẹ̀ jálámbárodo nídìí lórí owó jàǹbù àwọn ọmọ yín aka foundation ti kóre dé fún ọ̀ọ́dúnrún ọmọ three hundred lábẹ́ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ àtọ̀nàrà ìgbà ìkejì rèé tí wọ́n ó ṣerú ẹ̀ kélédù àmọ́fèyí ṣòpin àwọn ìlànà tẹ̀lére fún gbogbo olùkópa tó fẹ́ jàǹfààní free jam form yìí èsì ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tó ní kírẹ́dìtì márùn-ún jókòó ẹ̀kan including math and english five hundred word essay lórí ìdí tó fi gbọdọ̀ jàǹfààní yìí ojúlówó òwe jíjọmọ̀ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ tàbọ́nà ara ímeèlì àti fóònù nọ́mbà tí ò ní kọ́nu kọ́ ọ pẹ̀lú àmì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi gbogbo ẹ̀ sọwọ́ sí aka foundation two at gmail dot com ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ kejìlá oṣù kejì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù akíndídé kazeem akínọlá aka foundations free utme form tó o bá kàwé rẹ bàtàrí àdún kò kà ìyanu ayọ̀dé. Hey àyẹ̀wò ojú àtàwọ̀ ojú àyẹ̀wò ìtọ̀ ṣúgà àti ìfọ́pẹ́ gíga abẹ́rẹ́ àti ara fáwọn ọmọdé family planning fáwọn ìyálọ́mọ àyẹ̀wò kòkòrò hiv one and two lọ́fẹ̀ẹ́ lọ́bàdé o níbi àjọ̀dún ìyanu ayọ̀ dé tí ó wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí ní arẹmọ adébálò òde ajé ròdù ńbàdàn dr adédèjì ọpẹ́yẹmí láti uch ń bọ̀ mrs adéníra tm hod ọ̀yọ́ state of nursing and midwifery ẹlẹ́yẹlé ńbàdàn àwọn náà dáhùn aláboyún lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ wáyé látọwọ́ human rights pralague international lábẹ́ pralague comrade ọláyẹmí akéwùmí láti uk tí alákòóso alákòóso ti nàìjíríà ṣojú fún ralagia kọ́mẹ́dà lóńgẹ́ lórí mímú àdínkù bá ìrọ́gìrì lọ sọ́gbẹ́ ẹ̀wọ̀n bábánbárì rẹ̀ wá ní ti ìfilọ́lẹ̀ àti ìkówójọ oní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún kíkọ́ ọ̀dọ́ ọlọ́run ìyanu ayọ̀ interdenominational evangelical ministry aago mẹ́wàá òwúrọ̀ lè tó ti bẹ̀rẹ̀ aṣọ funfun ní káyọ̀ wá o. bàbá ọjọ́ náà samuel olúṣẹ́gun akíntóbi jp arọ́jibikatu bàbá aládùn agbọ́jẹ́sù worldwide orí òkè àgélú mama ọjọ́ evangelist adédokun ẹnjìnì adégòkè lálágbà ọjọ́ náà bàbá àti màmá ìyanu ayọ̀ pastor obi àti prophetess f omibire yóò gbàgbọ́ gbogbo èèyàn lálejò sátidé yìí ni o. ajítòní ajítòní ah láti jẹ ẹ̀rín tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọ bà ní kò tí ì bàjẹ́ torí irú yín yìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyẹ abiodun makinde sẹpakuru mẹ́kọ̀ọ́ màkọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fi dí ìgò kọ́ mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ o ẹ yọjú sí wọn ní Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. ìbẹ̀rẹ̀ ọ̀tún shaking the unshakable ogun wo ló dúró bí òkúta àdènà tó la ò ní lọ káà let's shake the unshakable ní CAC orí òkè ìkòyí tó ń bẹ lẹ́rù ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìpàdé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of new beginning ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí níbi tí ẹ̀mí àwọn wòlíì ti máa ń sọ̀kalẹ̀ tí máa jẹ̀mú ìpè babalọ́lá ó ti máa fún wa ní bẹ̀rẹ̀ ọ̀tun shaking the unshakable bẹ̀rẹ̀ lọ́jọ́ mọ́ndé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní sí ọjọ́ friday ọjọ́ kejì oṣù kejì ọdún twenty twenty four shaking the unshakeable eléyìí kì í ṣèpàdé lásán májẹ̀mú olúwa lórí òkè ìgbani CAC orí òkè ìkòyí òṣogun tó bọ̀ dénú ìpàdé yìí tí ò ní kòóra lọ́gán níbi tí olúwa ó ti máa lo evangelist Òjúadé prophet Sunday Ayẹni baba gíga prophet Akínọlá Fáṣàwẹ̀ pastor Elisha Olùsànyà Alálàdé òkè ọ̀ṣun DCC superintendent prophet Ezekiah Olúbóyè Ọládèjì CAC general evangelist Nigeria and overseas pastor eso ọládélé president cac nigerian overseas a ó gba ìkọlọ́kù lọ́wọ́ àwọn alágbára a ó gba òǹdè kúrò lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù shaking the unshakable ìwọlẹ̀ rí kan ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò bá di pèdèpèdè bó o la ṣe sọ dogo tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge Ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ṣèbí nítorí gbogbo ọmọ ológo pátá etí yín mélòó ọ̀nà àbáyọ kan òsínfẹ́ni tí ò lè gbàdúrà ìdí rèé tí ìjọ CAC òkèyìnlógo district headquarters number one ọ̀yálami street agbájé bus stop off oríta challenge ìbàdàn fípe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára a week long fire revival tí yóò bẹ̀rẹ̀ ní monday january twenty nine sí sunday february four twenty twenty four láago márùn-ún àbọ̀ ọ̀rọ̀lẹ̀ lójoojúmọ́ làdúrà gbẹ́rọ́ ti máa fọ́n májẹ̀mú nínú gbàgàsọ́jí ńlá wa fún gbogbo ẹni tó gbàgbọ́ nínú kúpe orúkọ jésù tí àkórí rẹ̀ ń the new covenant episode three ìyípadà májẹ̀mú ẹ̀kẹta ẹrú rẹ̀. wọ́n pàdé jésù oníṣẹ́ ìyanu nígbà tí ó lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi evangelist j o Adeyari, evangelist kehinde emmanuel evangelist o Adekoya, pastor t o ọlálẹ́kan first minister pastor sam daramola pastor j s adigun adamosigba dcc superintendent pastor m o ọláọ̀rẹ́ district superintendent olórin ẹ̀mí níkẹ́ wonder everlasting praise team olùgbàlejò ni màmá wa prophetess d o afọlábí wòlíì àgbáyé ni lóbìnrin àti ajínrere obìnrin AC worldwide zero seven zero three one eight three four four one three renew covenant episode three májẹ̀ májẹ̀mú pé màmá wòlíì yóò fọn ìpè agbára lórí rẹ̀ nínú àdúrà yìí lórúkọ Jésù a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọmba twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórè dé àti kórè wá àmúrè wá nìyẹn. T Pumpy Concepts, developer that cares. Ajá balẹ̀. Ìròyìn kan ló sọ̀ kalẹ̀ yìí láti ìpínlẹ̀ Bayelsa lọ́hùn-ún níbi tí gómìnà ti ìpínlẹ̀ Bayelsa sẹ́nitọ́ Duye Dire tó ti sọ wípé ibi amú orí òṣèlú lé lórílẹ̀‐èdè Nàìjíríà kódà ó ń tẹ̀rù bá ní o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú báyìí lákòókò tí ètò ìdìbò tó bá ti tó ó ní wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ẹ́ ṣe àparùtù nítorí eléyìí ó kóbọn dà sí ọwọ́ àwọn aráàlú ni dírì ló ń sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìsinmi níbi ìsìn ìkan tó wáyé o fún ẹnìkan tó fẹ̀yìntì nínú iléeṣẹ́ ológun yẹnàgbà ìní ìsìn ọ̀hún ti wáyé o gómìnà dírì dùì náà ló sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí nǹkan múrílé nínú òṣèlú orílẹ̀-èdè nàìjíríà èèwù ti lúgọ fún ètò ìdìbò wa ó ṣe àlàyé wípé níbi tó mórílé báyìí o ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ọ̀rọ̀ òṣèlú pákáleke àti àparùtù iná ni a gbọ́dọ̀ fi máa ṣe é gẹ́gẹ́ bí gómìnà Douye Diri bó ṣe ń tẹ̀síwájú ó ní àwọn èèyàn tó jẹ́ bọ̀rọ̀kìnní ọmọlúàbí wọn a mọ̀ mọ̀mọ́ sá fún ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè wa ó ní tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó sọ pé àwọn ọmọlúàbí pọ́nbélé la nílò nídìí òṣèlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ọmọlẹ́yìn Kristi tọgbọ́lọ́ngbọ́ tọkàntọkàn ó ní ká kópa nínú òṣèlú lálẹ́ láti lè fọ e, ètò òṣèlú wa ká fọ̀ mọ́ dáadáa dírí tún sọ wípé ó yẹ kí gbogbo àwọn èèyàn tọrọ nàìjíríà kàn pàápàá ètò ìdìbò àti àwọn olóṣèlú kájọ ṣe àjọṣepọ̀ kí àwọn ìran tí ń sì ń bọ̀ wọ́n lè bá àforíjìn wá ni o ó sọ wípé òṣèlú gangan ọmọlúàbí ló yẹ ká máa bá níbẹ̀ ó ní àwọn tí wọ́n ṣetán láti sin orílẹ̀-èdè bàbá wọn láì ṣe àparùtù ó ní wọ́n pọ̀ nígboro ṣùgbọ́n wọ́n ti ṣẹ̀rù bà wọ́n ó ní ọdún mélòó láàfin wọn tẹ̀síwájú nínú òṣèlú pákáleke àti gídígbò gídígbò èyí tá à ń bá káàkiri báyìí láìsí sí ní ìgbà tí ojú èèyàn tó dúdú ọ̀la àgbọ̀gbà tí ojú dúdú o ó ní ṣùgbọ́n bíi tí ọ̀làjú tó dé dúró ní orílẹ̀-èdè àgbáyé kò yẹ ká máa lo gídígbò gídígbò nídìí ètò òṣèlú pàápàá tá a bá fẹ́ dìbò ó sọ síwájú pé ní agbègbè ibi tí ojú ti là dáadáa ó ní ni wọ́n ń ṣe ètò ìdìbò láì ní sí jàgídíjàgan kankan ó ní àmọ́ tá a bá fi fọ́ lẹ́ran tá a bá yọ̀ǹda fún àwọn olójú wọn kókó wọ̀nyí láwọn tó jẹ́ jàǹdùkú ó ní tí wọ́n rò pé gbogbo nǹkan tó bá jẹ́ ti ìpínlẹ̀ tàwọn ló yẹ kó jẹ́ ọ̀ wọ́n là bá nǹkan jẹ́nu ọ̀ dírì ló wá tẹ̀síwájú pé nǹkan kan bẹ tó mọ̀ tẹ́ ní ìṣẹ́ ọpọlọ hmm. ìṣẹ́ tó ṣẹ̀yàn ní ọpọlọ hmm. ó ló burú ju ìṣẹ́ tí a pò lọ́wọ́ mental poverty ó sọ hmm. ó ní bí ìṣẹ́ bá tiẹ̀ wá ń ṣẹ̀yàn kò yẹ kó gbọmọlúàbí lọ́wọ́ ẹni <laughs> ó ní kí wọ́n wá mú owó táṣẹ́rẹ́ wọ́n nà sí yàn pé lágbájá lọ́mọ dàrúrú ó ní tó burú jù ìní eléyàn ó tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ àmọ́ ká sọ díẹ̀ ká mẹ́nu kó ńbẹ̀ ni olóye lòye ọmọ yé. all right ẹ jẹ́ ń fi èyí tó dàbí ìròyìn Mm, ẹ jẹ́ ń fi ṣàlàfibọ̀ kí a tó tẹ̀síwájú èyí tí ń padà kà òun náà ni pé àwọn gómìnà nàìjíríà darí àbàtẹ̀bàtẹ̀bàtẹ̀ àbàtẹ̀ forty trillion naira owó àwọn ìjọba àbílẹ̀ nílẹ̀ yìí wọ́n darí ẹ̀gbà bòmí o látọ̀dún nineteen ninety nine serap ìròyìn tí ń kànú mo fi tọ́ ilé nu o àmọ́ abọ́ládé hmm. àlàfibọ̀ tí mo sọ ó ní ti iṣẹ́ kan tí mo rí gbà láti pàṣẹ ìròyìn chairman PDP Lagos chapter. ok tí wọ́n sọ pé wọ́n ti tú sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti tú sílẹ̀ mọ́júmọ́ òní pé wọ́n ti rí ìdáǹdè o. ẹnìkan náà tó sọ pé ọmọ uni lọrin tó ń kẹ́kọ̀ọ́ kan orí ti kó yọ lọ́wọ́ àwọn àtìláwé wọ́n ti tú òun náà lẹ̀ tọ́ ọlọ́run ṣeun kí eléyìí hàn kí ó di gbígbọ́ fún yín báwọn ètò tún náà ni èyí tí Abọ́ládé fi wọlé ńgbà tí a bẹ̀rẹ̀ ètò àjábalẹ̀ fún tòórọ̀ òní nípa ti NIMC àti NIN àjọhun ni NIMC o ntí wọn ní ọmọ fọmọ Nàìjíríà ní NIN ẹnìkan tó fi iṣẹ́ sọwọ́ sọ pé ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣó ọ̀rọ̀ tí ẹ̀yin atọ́kùn méjèèjì sọ òun náà ni pé òun eléyìí mo fọkọ bó láṣìírí hmm. òun eléyìí òun mú ọmọ òun òun mú ọmọ òun ọkùnrin lọ sí NIMC office ní New Garage láti lọ rẹ́gísítà rẹ̀ fún national ID card ó ní àmọ́ fún ìyàlẹ́nu òun ńṣe ni wọ́n ń ta àwọn fọ́ọ̀mù ńṣe ni wọ́n ń ta fọ́ọ̀mù tó yẹ kó jẹ́ ọ̀fẹ́ látọ̀dọ̀ ìjọba ó ní adẹ̀ ń di ẹ̀bi gbogbo nǹkan ru ìjọba ó ní ìwà àbàjẹ́ àti ẹ̀gbin tí ń bẹ ní ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn àwọn civil servants ó ní ìwà àbàjẹ́ ọwọ́ wọn ní lọ yìí ó wá fẹ́ ìbò kan tó lágbára ó ní the rot in NIMC is unspeakable ó ní they take advantage of our poor children to ah. milk them hmm. ó ní there was a day they made those oh, that. Ah, ìdọ̀tí ìwà bàjẹ́ yànmọ̀yànmọ̀ àyàmà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n fọ́rẹ́ra ní nimc ah, wọ́n ní ah. òsè máa fẹnu sọ. nǹkan rọ̀tìrọ̀tì ní jẹ́ rot bẹ́ẹ̀ ni o èbó rẹ̀ nù rot rọ̀tìrọ̀tì so ó ní ọjọ́ kan rèé tóun ó ní there was a day they made those that want to get their NIN to contribute to buy diesel to run their generator Only that day I stood my ground and I made a call through to one of their bosses in Abuja to complain immediately the man called them and in no time they started the generator and started working <laughs> if you go there on Fridays you will meet just four to five people on their seat ẹ mọ̀ <laughs> <laughs> only mọ̀ you will meet four or five people on their seat only those civil servants at NIMC office at New Garage are evil Ah. and highly satanic ah. ẹ bá mọ̀ sọ débẹ̀ ò dá o ah. not us. civil servants are evil servants. wọ́n láwọn ẹlẹ́mìí èṣù lọ́wọ́ à ń bẹ̀. ẹlẹ́mìí ewele. wípé wọ́n pàdé ewele kan tó ju àwọn lọ tó ju ewele tó ju ewele lọ. lọ́wọ́ àpè ọ̀gá wọn lọ́gán tó pọ̀ ọ̀gá wọn jẹ́rẹ́tọ̀ tí wọ́n ní òṣìṣẹ́ kíá mírèkù lè kó gbàdénú ẹ̀ ó sì ń ṣiṣẹ́ kọjẹ jẹ bẹẹ sẹ ẹ má bínú àfisọ lẹnu aláwọ èèyàn gidi wà e, e, ní. E, ní tòótọ́ láì ní fi kún hmm. èmi náà mọ èèyàn kan hmm. tó lọ síbẹ̀ ó fẹjọ́ sùn mí ni mo ní tọ́ ọ bá nílò NIN ìlànà tí wọ́n bá ní ọgbà ọjẹ́ tètè lò. accomplice ni ẹ. no no. I put no, it to you. no n tí wọ́n ní kó ṣe ni wọ́n tẹ̀ bá fẹ́ kọ́ ya. wọ́n ní tẹ̀ bá fẹ́ kọ́ ya. kí ló ń jẹ́ kọ́ ya. Ah, ah, ọ̀rọ̀ ara rẹ lọ́wọ́ ni wọ́n ní wọ́n kàn gbà wọ́n fi síbi kan wọ́n fi igbó láwà wọ́n ní ẹ̀ a máa notify yín wọ́n á pe ọmọ ń tàn sẹ́yìn pé sọ fún dádì tẹ̀ ẹ bá fẹ́ kọ́ yá. tẹ̀ ẹ bá fẹ́ kọ́ yá nàìjíríà. ijó láṣẹ yín ò dà. kò yé mi ẹ dákun ẹ̀yin alágbára ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ tọ́lọ̀ ń gbé nàìjíríà lé lọ́wọ́ ẹ̀yin ẹ mọ̀ dúró dìgbà tí inú òfin bí igi tí ó yàlu omi tí inú òbí omi tí ó gbégi lọ o hmm. ẹ dákun gbogbo àwọn nǹkan rọ̀tìrọ̀tì ní gbogbo ẹ̀ka àjọba bẹ́ẹ̀ dé immigration bẹ́ẹ̀ dé custom ẹ̀ dé airport ẹ̀ dé jambu ẹ̀ dé gbogbo gbogbo ẹ̀ dé lè epo. tó o bá fẹ́ fi káàdì rẹ epo wọ́n ní kó sọ ọ tiẹ̀ tó àwọn ọmọ bíi hmm. eh, twin twin twin tí wọn ẹ bá fi nǹkan sí o dádì ẹ bá fi nǹkan sí o. kí n bọ̀ ọ́fíìsì lẹ́yìn ìgbà tí èmi wá rí epo ìwọ àtàwọn tẹ́jọ́ ní pọ́s ní ṣe transaction. o ò fèlè sí fún mi o ẹ̀sùn tí yọ hundred naira àbí two hundred tẹ́ ẹ mọ̀ ni a charges ẹ yọ charges èmi lèmi wà ra nǹkan lọ́dọ̀ yín o mo ti san fáàtì orí ẹ o ẹ wá tún ní ẹ̀jẹ̀ bá wa rẹ̀ nǹkan sí God punish devil. lọ <laughs> èmi ètí ẹ bá wọn jẹ màá ní màá fi sí màá fi sí. God punish devil. ṣé kí n fi kún mọ tí ì fi kún. <laughs> kọkọ jẹ kọkọ tẹlẹ. Eh, n bá ti ayé isi ọ̀rọ̀ àkóónú ọkọ̀ mi máa ní. àwo lọ́nu. ọ̀rọ̀ yín kọ sísọ. <laughs> all right nàìjíríà kí nàìjíríà yóò lè dá àjùmọ̀ṣe tiwa ni o kí nàìjíríà ó tún lè dá nídàkejì gbogbo wa náà láàjọ lọ́wọ́ mbẹ́ tá a jọ bá a bá fẹ́ bàjẹ́ dáadáa ọlọ́run kò ṣàánú èèyàn. yes láti 1999 tá a ti padà sírìn àjò ìjọba alágbádá tààrin democracy ọ̀tún yìí àbàtẹ ogójì tírílíọ̀nù náírà owó àwọn ìjọba àbílẹ̀ làwọn gómìnà ìpínlẹ̀ ni wọ́n ti pamọ́ ka ah. hmm. wọ́n ṣe hà àjọ kan tí máa ń jà fún ìjíhìn iṣẹ́ ìríjú ẹni àti ìdúródédé ọrọ̀ ajé tó ń ti ìwà láàyè bó ti tọ́ bó ti yẹ ní orílẹ̀-èdè nàìjíríà àjọ tí ọ̀rọ̀ gbọ̀kúlé ìjọba làjọ àjọ serap wọ́n ní àná ni wọ́n kéde pé ìwádìí àwọn jẹ́ kó di mímọ̀ pé owó tùùlù àgbọ́gbátímú tí ṣe tírílíọ̀nù ogójì náírà forty trillion naira òun náà ni àwọn ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógójì orílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ olú ìlú ilẹ̀ wa àbújá ni wọ́n ti gbà lóko àwọn ìjọba àbílẹ̀ tó yẹ kí wọ́n fi gbọ́ bùkátà ìjọba àbílẹ̀ àmọ́ tí wọ́n darí ẹ̀ gba ibòmí tó bá gbọ́ divert divert divert divert kí ni fat ok tó ní v v ṣe v v divert wọ́n darí ẹ̀ gba ibòmí. ok wọ́n ní owó àbàtẹ forty trillion naira ní àwọn gómìnà nàìjíríà tí í ṣe owó ìjọba àbílẹ̀ ni wọ́n ti divert. wọ́n darí ẹ̀ sápò. wọ́n divert ẹ̀ lọ sí ibòmí àjọ serap wá rọ àwọn gómìnà nàìjíríà àti mínísítà tó mójútó àbújá wípé bí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n ké sí àjọ ICPC àti EFCC pé kí wọ́n wá wo ìwé àkáǹtì bí wọ́n ṣe náwó ìjọba àbílẹ̀ láti ọdún 1999 tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú tá a rìn bọ̀ yìí àti iye san wike mínísítà àbújá lọ́wọ́ yìí àtàwọn gómìnà thirty state of nigeria lásìkò yìí wọ́n ní kí gbogbo wọn kí wọ́n ké sí EFCC àti ICPC láti wáá yẹ ìwé wọn wò bí wọn ò bá ní nǹkan kan tí wọ́n ń pa á mọ́ka nínú owó yìí àjọ serap ni wọ́n lo ìlànà ẹmọ́jẹ tí ìwọ́ òdì sí ti ń lọ freedom of information tí wọ́n fi béèrè fún ìtanilólobó èlò gan lówó tó ti rogún sápò àwọn ìpínlẹ̀ ló kọ pé kí wọ́n fi mójútó ìjọba àbílẹ̀ lákàtà wọn àmọ́ táwọn gómìnà gba tí wọ́n darí owó ìgbà ìbòmíì lọ láti 1999 àjọ serap ní bí ẹ bá wo bí owó àwọn ìjọba ìbílẹ̀ ṣe ń di níná ẹ rí i pé owó òun ò fùnà bẹ́ẹ̀ náà ni ọ̀yọ́ lára aráàlú tí ń bẹ láwọn ìjọba ìbílẹ̀ ó ní owó tùlù la fi ti gbọ́ iṣẹ́ tùlù òdi ṣíṣe torí pé iṣẹ́ rẹ́fẹ́rẹ́fẹ́ tí ò tó nǹkan òun náà là ń rí ìgbà míì láwọn ìjọba ìbílẹ̀ míì àríṣẹ́ kankan bí iṣẹ́ rere tí wọ́n fowó ìjọba àbílẹ̀ ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ó ní láti 1999 ẹ̀wò ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àwọn ìjọba àbílẹ̀ ta ní lórílẹ̀‐èdè nàìjíríà 774 local governments tí a ní nílẹ̀ yìí tó fi mọ́ àbújá ó ní ẹ̀ lè tọ́ka sí ìgbésí ayé tó nítumọ̀ kankan àwọn ìjọba àbílẹ̀ orílẹ̀‐èdè nàìjíríà àwọn aráàlú ń ṣe ni wọ́n ń wò yáwó tí wọ́n gbé ìgbésí ayé tó nítumọ̀ ó ní ẹ̀ wá wo owó epo tí ó jẹ́ inú ẹ̀ náà ni wọ́n ti fa forty trillion yìí ni wọ́n ti fà á yọ pé kí wọ́n fi mójútó àwọn èèyàn lẹ́sẹ̀ kúkú àti lárọ̀ọ́wọ́tó ìjọba ó ní àmọ́ owó epo àwọn kan ní da fàmù o ojú ìwé keje punch fún tòrọ yìí. ẹyin kó tó di pé a dá Vincent lóhùn okay. ẹyin arákùnrin kan rèé tó ti orílẹ̀-èdè Brazil dé hmm. ní òkété lọ́ba bórùmọ́lọ́ ní hmm. pápákọ̀ òfurufú hmm. ti Murtala ní Èkó. Mm. mm pé gbámú tí wọ́n gbámú mo rò pé àwọn agbófinró wọ́n sàn lábàdá ọ̀rọ̀ nínú mhm. wọn ò lú o hmm. wọ́n ní lọ́ba lọ rèé su dúdùn hmm. nítòsí ọkọjá dúdùn o hmm. wọ́n ní ó ṣe gá àwọn bí òkèlè kokéènì báyìí pọ́rọ̀ pọ́rọ̀ pọ́rọ̀ ó lé bí ọgọ́ta èyí tí ó ṣe gá rẹ̀ ń bọ̀ á fún ìròyìn díẹ̀. ẹ bí wọn náà bá sọ yín o n bò tí níbẹ̀ ló ń lọ ọmọbìnrin arẹwà tí. Eh, beauty queen orílẹ̀-èdè nàìjíríà nígbà kan hmm, beauty queen ti àjọ commonwealth tí nàìjíríà náà jẹ́ kan náà ọmọkùnrin àjọ commonwealth ṣàgbékalẹ̀ arẹwà òrèké tí ó yáàyè jù hmm. ọmọ nàìjíríà tí wọ́n fà kalẹ̀ pé òun ni ó jáwé olúborí ńgbà kan gbà kan arábìnrin àjọ ndlea ti kéde pé kí wọ́n máa wá kí wọ́n nítorí pé akọ́ṣẹ́mọṣẹ́ jìntà nínú okòwò elégbòogi olóró òun náà ni arábìnrin yìí hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ó Brazil returning lọ ka returning lọ ka ròyìn ọ̀rẹ́ arábìnú àwòrán rẹ̀ rí ọ̀nà bàbá padà dé látòjọ ọjọ́. ude isuku ní ẹ̀pọ̀ kọ rẹ̀. ok. ajá balẹ̀. Carola Academy. ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé táwa bàbá ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó pójú owó àní àní òsì o Karola Academy ni baba níbi kákọ́mọlẹ́kọ̀ọ́ tó yè kooro ìmọ̀ ìjìnlẹ̀ science kọ̀mpútà ìṣirò èdè òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olókìtì bí ọ̀bọ òsì ìbẹ̀rù ọlọ́run ni ẹ fi ń kọ́ mọ mọ̀jẹ̀ ń gbọ́ pórí ọmọ rẹ̀ dọ́ta àwọn olùkọ́ wọn dángájá ẹ̀yin òbí pẹ̀lú alágbàtọ́ kílẹ̀ tó ń dúró wò ẹ̀yin ará olú lọ́yọ̀ọ́ jẹ̀gẹ̀dẹ̀ amúlòkọ asọ́lọ̀ àti gbogbo ọ̀nà àrà lápapọ̀ ẹ máa mú àwọn ọmọ yín bọ̀ àyíká àwọn ọmọ tónítóní fún ìlera tó péye gbogbo nǹkan mú ẹ̀kọ́ rọrùn kíkọ́ lọ́wọ́ à ń bẹ̀ yamùrá ọk ẹ̀kọ́ ń bẹ tí ó máa kó àwọn ọmọ lálu àtàbọ̀ ètò ìforúkọsílẹ̀ fún ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga common entrance àti ìdánwò bẹ́kẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ tètè máa kó àwọn ọmọ yín bọ̀ àyè ń bẹ fún àwọn ọmọ nursery and primary bákan náà JSS one to SS one Karola Academy wà ní Olúgbó area Olúnlọ́yọ̀ ọ̀nà àrà local government fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí zero seven zero forty thirty nine sixty one fourteen Reverend Dr. Ọlásùpọ̀ Ọlálẹ́kan JP olùdásílẹ̀ Karola Academy ló ń kéde. ọlọ́run ìgbàlà ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́. gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit the site where Jesus Christ was baptized, and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọ sílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Eh, ẹran ló ń bímọ ń bẹ̀ yẹn ẹran wo ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹran kọ èèyàn ni èmi ni o. bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun lọ iṣẹ́ sí yín. Bàbá Fika, àní ẹyẹ dún bí ẹran. Ẹ tó bá fi bẹ́ẹ̀ kọjá ìrẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ pè zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. òwúrọ̀ kùkù kẹ̀kẹ́ juda mega praise twenty twenty four ó dé. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yìnyín o àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé olè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣálẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwe tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad fáfúre taiwo tọ́k tọ́pẹ́ ọlájẹ́ngbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lọ́lùgbàlejò àgbà judah mega press máa ń loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọdún yìí ni o lórí pápá ìṣeré mimbo liberty stadium òkè ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. ìyá ajá balẹ̀. ọ̀dà ìròyìn ajá balẹ̀ ó sì ń tẹ̀ síwájú o ẹ̀kú kalẹ̀ ìròyìn tá a ṣí fìlà lórí ẹ̀ fún yín o ìròyìn ibu ni hmm. àwọn èèyàn wa wọn ò sinmi lórí ìwà àbàjẹ́ o hmm. arákùnrin kan tó ti ilẹ̀ Brazil dé sí pápákọ̀ òfurufú ti Murtala Mohammed nílùú Èkó iná ni wọ́n gbámú o wípé ó ti lọ́ nǹkan bú ó ti gbé mì hmm. láti ilẹ̀ Brazil báwọn ó ń rúbọ̀ wá sórílẹ̀‐èdè Nàìjíríà ní àhín. Mm bíi ọgọ́ta àwọn bí òkèlè cocaine báyìí ìní ń yé dàlẹ̀ bí ìgbà tí adìẹ bá ń yé o arákùnrin yìí ìní wọ́n gbámú nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fáwọn tó ṣẹ̀ṣẹ̀ dé láti bàálù Ethiopia Airlines iná ló lò láti Sao Paulo wọ Brazil títí dé Addis Ababa tó fi àgbà dé Murtala Mohammed ní ìpínlẹ̀ Èkó wọ́n ní nígbà tí wọ́n ní kọ́ kọjá níbi kíní tí mọ́sùn funfun ti ń bẹ nínú ara wọn wọn lọ kọ́kọ́ gbọ́n mú mọ́ wọn lọ́wọ́ ni ó ní ara àwọn ọ̀yá ara àwọn ọ̀yá ó ní ara rẹ ọ̀yá ò ní kọ́ ọmọ kọjá mhm. níbi kínní ẹbí kó fi ṣe àyẹ̀wò rẹ kó o sì máa lọ ni mhm. inú àtẹ̀jáde kan èyí tí agbẹnusọ ti àjọ NDLEA tó wí síta Fẹ́mi Babafẹ́mi lọ́jọ́ ìsinmi àná ó ní nígbà tí arákùnrin yìí tó a ní ẹ lo nǹkan míì fóun kíní kíní tẹ̀ wí o ó lè tún jẹ́ kí ara àwọn ọmọ ìyá sí wọn ni ọ̀dà ọ̀dà ìsónú yàrá tí wọ́n ti máa ń sàn wọn lábàdá ọ̀rọ̀ hmm. pé tí wọ́n ò fi pọ̀ nígbà ń bẹ hmm. nínú kùn wọn jáde gábá ní kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wọ́n ní lọ́ba bẹ̀rẹ̀ sí yé bígbà tí adìẹ tí bá ń yé ọgọ́ta ni wọ́n kà bí ṣe ń bọ́lẹ̀ pọ́rọ́ ni wọ́n mú evidence ni bí ṣe ń bọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bá a mú ìgbà tí wọ́n wò ó kìkìdá kokéènì níbẹ̀ nù kìíní yìí nígbà tí wọ́n máa kọ ọ̀rọ̀ àpàtẹnujẹ́wọ́ fúnra ara rẹ̀ tí ń kọ statement oníṣẹ́ rí láti Brazil ló ń ti gbé àwọn kìíní mi ó sì yẹ kó wọn pọ̀ díẹ̀ lẹ̀ ní hmm. Addis Ababa hmm. ó ní ṣùgbọ́n bíi mẹ́ẹ̀ẹ́dógún péré lòún rí yé ń bẹ̀ tí a sọ pé bàálù Nàìjíríà ti yá o lòún bá tún ọ balabalabala ṣùgbọ́n ẹni fẹ́ jà fún òun ti gbẹ́rù lẹ̀ fún hmm. ní ibẹ̀ ibi ìlú ti wá yíwọ́ o ẹ̀ wá ní kò wọ́n á mọ̀ yé ó sì yé ìdókulẹ̀ ọgọ́ta ni. kàbíyèsí olódùmarè kàbíyèsí kàbíyèsí o. <laughs> ẹ̀yin ara àwọn ìròyìn tí ẹ gbọ́ àbí kí n pété lọ kà fúnra yín Hmm, ọmọ mẹ́rin lọ́wọ́ látàrí tí ó ń dìgbòlu náírà nàìjíríà owó náírà nàìjíríà lásìkò yìí àwọn iléeṣẹ́ tí ń pèsè nǹkan àwọn manufacturers ó dàbẹ̀ pé wọ́n fẹ́ẹ́ gbé owó lé owó àwọn tí wọ́n ń pèsè báyìí débi wípé orí ò tún tara àlójú ti tẹ́lẹ̀ lọ abọ́ládé mo kan nú àwọn bí mo ti máa ń ṣe shopping ní òpin ọ̀sẹ̀ mo wá rí tí orí igbá wọn fúyẹ́ èyí ìtọ̀hún kò sí lórí shelf èyí tó bá wà mọ́ ń bẹ́ mọ́ ni a. Ah, ẹ ní ti bí ẹ ní tọ̀hún kí ló ń ṣẹlẹ̀ aláyé wọ́n láwọn tí wọ́n ń supply wọn ò supply mọ́ mo ní kí ló dé wọ́n láwọn tí manufacture wọn ò manufacture mọ́ torí bí eh, nǹkan ah, ṣe rí. bí katikíìsì ọ̀bá rí kì àfa ò lè rí fa bàbá àfa ọ̀bá rí fa ìjọ ò lè jọ bíjọ ọ̀bájọ ayé ò lè rojú. so gbogbo ẹ ti kanra wọn. ọkànra wọn ó kọ́ra wọn ni ọkọ̀ra ah. wọn lẹ́sẹ̀. ọlọ́run all right ìròyìn míì tí ẹ tún lọ rèé kà fúnra yín mínísítà iṣẹ́ òde nílẹ̀ yìí David Umahi ti ní karambani àpà lọ́mọ Nàìjíríà míì ń di bí wọ́n ṣe ń lo àwọn dúkìá àlú tá à ń pè ní dúkìá àjọba kò sí ti ń jẹ́ dúkìá àjọba gbogbo dúkìá àjọba pátápátá aráàlú ló ní ìlú ló ìjọba kan bá wa mójútó ó ní ọ̀nà ojú òpópónà wa ó ní báwọn ọmọ Nàìjíríà ṣe ń ṣèbàjẹ́ rẹ̀ ti ń padà bàjẹ́ dáadáa lọ́pọ̀ ọgbà ó ní kọ̀wọ̀ kọ̀ṣẹ́ kí a lọ rèé yí ìwà wa padà mínísítà iṣẹ́ òde nílẹ̀ yìí òun ni ó sọ eléyìí o lórí ti ìwà ọ̀daràn ìròyìn ìwà ọ̀daràn ìròyìn egbògi olóró gbígbé tí mo mẹ́nu bàlẹ́ kan àjọ tó ń gbógun ti gbígbé lílò títà lílá fífín rúnrún gbogbo ń tọ́jẹ mọ́ ọ àjọ NDLEA ti kéde pé àwọn ń wá Olúwadámilọ́lá Adérìnóyè ẹni tó ti fìgbà kan jẹ́ beauty queen orílẹ̀-èdè Nàìjíríà fún àjọ Commonwealth ṣèrántíṣẹ́ ìgbàgbé wọ́n ní arábìnrin yìí ló ní àjọ kan tí wọ́n ń pè ní Queen Christmas Foundation wọ́n ní wọ́n kéde ní ọjọ́ Sunday pé ká ọmọ wa ẹ̀ ń bá kọ́kọ́ rí kí wọ́n kéde Fẹ́mi Babáfẹ́mi alákòóso ètò ìròyìn fún àjọ NDLEA lọ́sọ bẹ́ẹ̀ wọ́n ní ntọ́sẹ̀lẹ̀ ni pé arákùnrin yìí àṣírí tú wípé egbògi olóró ní fi ń sọ̀rọ̀ torí ń gbà àwọn délé ẹ̀ wọ́n bá àwọn nǹkan kan àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ẹ mọ̀rún nǹkan ẹ̀ àmọ́ aláwẹ̀ ti júbà ìhòòrò lábala ìròyìn aré ìdárayá ẹtì mẹ́sìn ti sọ fún ikọ̀ Super Eagles pé ẹ dákun ẹ bá wa fi ìjáwé olúborí ẹ fi bọlá fún ọ̀kọ́ ara o Samuel Okparaji tó kú sórí pápá lọ́dún náà lọ́hùn-ún igbe